Splendid Cartoon Yorùbá. Ooh, Strength. Oh, spice. Lalas. Hello. Kí ló máa ń ṣe ẹ́ náà? Kí ló tó máa ń post àwọn nǹkan tí ó bá alákàyè mu sórí group chat? Kí ni ìṣòro ẹ? Ṣé torí nǹkan tó fi pè mí nìyẹn? Ó bàjẹ́ gan-an. Ó ò dẹ̀ mọ̀ọ́rọ́ sọ. Kí ni ìṣòro ẹ gan-an? ṣé ìwọ ni kọ́ ló wà lórí group chat ni ìwọ kọ́ ló post nípa ẹ̀sìn kan dájú kan lọ ìwọ kọ́ ló máa post nípa àwọn òṣèlú ìwọ kọ́ ló máa post nípa àwọn ìròyìn rádaràda àwọn ìròyìn tó ti wà obsolete ó tún máa post àwọn àwòrán tí ò bá làákàyè mu kí ló ń ṣe é gan. gbé gbogbo ẹnu ẹ sọhùn kó já dànù fún mi lórí aago. èmi ló ń bá wí yẹn o. ó mọ gan táwọn ẹgbẹ́ ń ṣe ni mo wà ń lé mi wá nà mí. ó káre wàá gbádùn mi. I'm in my house come and beat me oníranù kí ni ìṣòro ẹ̀yin iná ó nìkan ló wà lórí group chat ni abẹ́wò ni wèrè. Tani mò ń bọ̀. ẹ káàsán ta lẹ béèrè. èmi ló bú tán nísìnyí lórí group chat. ọ̀bùnmúná too much. oh my god. bá bá bá báwo lẹ ṣe mọ lé mi. mo béèrè àdírẹ́sì ẹ lọ́wọ́ group admin ẹ jọ̀ọ́ kí ni mo lè ṣe fún yín. ṣebí ló sọ pé mo wà á lé mi o wá nà mí. they have left you behind. so mo wá lù ẹ ni wọn lè fẹ́ nu ẹ pa lẹni wọn fẹ́ kú lẹni. yé yé. no na mi na fọkọ. Splendid Cartoon Yorùbá. àwọn àdá tí ò lẹ́rẹ́gbẹ́.